wàlìsìnṣáàk fífi omi símú lórí àlùwàlà súnà àlùwàlà ni wàlìsìnṣáàr àlìsìnṣáàr fífi omi yẹn jáde padà súnà àlùwàlà ni kì í ṣọ̀ràn yàn wàrọ́dù masihiras dídá pípa orí padà súnà àlùwàlà ni lẹ́ẹ̀kẹ́ ńgbà tá à ń sọ nípa pípa orí a sọ pé ọ̀ràn yẹn ni pípa orí mo wá ṣàlàyé pé nígbà yẹn mo ṣàlàyé pé a sì báyìí ibi tí mo sọmọ nìyẹn o ìyẹn lọ́rọ̀ yẹn o dídá padà báyìí súnà ni kó o pa orí lọ sẹ́yìn láti wájú wá sẹ́yìn ọ̀ràn yẹn ni kó o dá a padà láti ẹ̀yìn wá síwájú súnà ni ọwọ́ méjèèjì ni wàá fi ṣe o microphone tèmi mú lọ́wọ́ ni ò jẹ́ kí n lọ méjèèjì o kọ́ mọ́ sọ pé ọwọ́ kan ni mo fi ṣe ọwọ́ méjèèjì ó sì báyìí ó sì dá padà báyìí so ṣíṣe lọ sẹ́yìn ọ̀ranyàn dídá padà súnà. ọmọ rísìn tí ìka fi jẹ́ ọ̀ràn yàn tí ìka fi jẹ́ súnà ọmọ dàgbọ́ tó rọ̀ ọmọ láìpẹ́. nínú súnà àlùwàlà wà mọ́síù àlùnáìní fífi omi pa etí fífi omi pa etí wa etí méjèèjì ni o etí ọ̀tún ni etí òsì tí wọ́n bá ní fífọ̀ ìyẹn túmọ̀ sí wípé a fọwọ́ gbobẹ̀ omi ó sì máa kán lẹ̀ tí ní fífọwọ́ pa a kàn fọwọ́ pa ni omi ò ní kán lẹ̀ so irú torí tí wọ́n ní pípa orí ni ọkàn fomi sọ́wọ́ rẹ ọ̀dà mi yẹn lẹ̀ ọ̀dà ẹ̀wọ́ lẹ̀ fún un so orí pa omi yẹn ló fi ṣe orí lọ sẹ́yìn ó fi dá padà síwájú. Si pípa etí náà o ti fomi sọ́wọ́ o ti da omi yẹn lẹ̀ ọ wà fi clean etí rẹ inú gbogbo inú báyìí àti ẹ̀yìn etí ó fi gbogbo ó fọwọ́ rẹ báyìí ó fi clean ẹ̀ báyìí okay wàtàjìdídù lìmáì láhùmá nínú súnà àlùwàlá ni pé ṣíṣe omi lọ́tun fún méjèèjì méjèèjì wo ṣe àmọ̀ pé tá a bá ń ṣàlùwàlá tá a bá ti débi pípa orí tá a parí tá a parí lọ sí ẹ̀yìn tá a padà wá sí iwájú òkè ntí tẹ̀lé ní pípa etí ní mọ́sáàbù mọ́ Malik wọ́n fẹ́ kó o tún fi omi sọ́wọ́ lẹ́ẹ̀kan sí kó o rì ní omi kó má jẹ́ pé ọwọ́ tó fi pa orí omi tó fi pa orí lẹ́ẹ̀kan yẹn òun náà ló tún padà wàá lò fún pípa etí jẹ́ ní tí mo sọ yìí wá báyìí wàtẹ̀jìdì ìdùnlé mọ́ ìlàhùmà omi ọ̀tún wàá rì ní rẹ̀ tẹ̀jìdìdù ìṣe ní ọ̀tún ó rì ní omi yẹn fún pípa etí ó ti pa orí ọ̀rẹ́ dì ó ti pa lọ sí pàkó ó ti dá a padà ọwọ́ ẹ̀ sì tutù náà síbẹ̀ náà ní mọ́síábù míì ọwọ́ náà ló fi pa etí rẹ̀ but ní mọ́síábù mọ́ Malik pàápàá jùlọ nínú tíra akádọ̀rí wọ́n fẹ́ kó ga sí wípé ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ni ọwọ́ omi tó fi pa orí lọ́bọ̀ ọ̀tọ̀ sì ni ọwọ́ omi tí wàá fi pa inú etí àti ìta etí rẹ̀. lẹ́yìn náà wọ̀tẹ̀rì tí bẹ́yìn náà lè farọ́ ìdì títò àwọn ọ̀ràn yàn bí olúwa ẹlẹ́dàá ṣe tò ó nínú àlùkùránì títò àwọn ọ̀ràn yàn títò àwọn ọ̀ràn yàn àlùwàlá bí olúwa ẹlẹ́dàá ṣe ṣe kí ni bó ṣe tò nínú àlùkùránì. ẹ já lọ sínú àlùkùránì kí n tí wọ́n ń sọ yẹn lè yé wa. títò ọ̀ranyàn àlùwàlá títò ọ̀ranyàn àlùwàlá wọ̀tẹ̀rìtì bẹ́ẹ̀nà lè fàrọ̀ ìdì. àyà kẹfà àyà kẹfà nínú sura Al-Maida Allah ní yá ayú alẹ́bínà àmánù ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ìdá kúmútúm ìlà sọ̀lá nígbà tẹ́ ẹ bá fẹ́ kírun fagisi lù ú òjú àkún ọ̀ràn àyàn wíwí àkọ́kọ́ lórí àlùwàlá wa òní ojú ẹ̀wẹ̀ ojú yín wá ìdíyàkún ìlàlìmọ̀rọ́ fíkì kẹ́ ẹ tó wẹ ọwọ́ yín wá musa hùbírù wùsì kún ẹ̀fọ́mi pa orí yín wà àríjúlàkùn ìlàlìkà àbáyínì kẹwàá fọ ẹsẹ̀ yín ọ̀bọ̀n náà bá ti bó ṣe tó ń kó o tó bẹ́ẹ̀ súnà ni ojú ọwọ́ pípa orí àti wíwẹ̀ ẹsẹ̀ gbogbo bó ṣe padà ṣàlùwàlà plus súnà plus èyí tí ètò ṣe súnà àtòpọ̀ gbogbo rẹ̀ kò gbọ́dọ̀ da sísẹ́ẹ̀mù yẹn rú mọ́ ọ lọ́wọ́ ni wọ́n ń sọ. bẹ̀rẹ̀ ń bi tí aláwo ti bẹ̀rẹ̀ ọ̀ràn yẹn àlùwàlà ojú ọwọ́ pípa orí àti wíwẹ̀ ẹsẹ̀ ẹ̀rí pẹ́nu tíráfíkì tá à ń ka yìí nǹkan mẹ́ta ni okùn àníyà àníyàn wàdálíkù fífọwọ́gbo wàlífáórù ṣíṣe ní òrè kan náà lára àáyá yìí ó ní wọ́n ti yọ mẹ́tẹ̀ẹ̀ta jáde ó ti wà implied eléyìí tí àyà sọ jáde mẹ́rin eléyìí tó sápamọ́ sábẹ́ àyà ó jẹ́ mẹ́ta. alákọ̀ọ́kọ́ àníyà nígbà tọ́lọ́run sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo nígbà tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ fẹ́ kírun ṣé wọ́n tó fẹ́ kírun tó ní èròǹgbà la fi ń ṣiṣẹ́ ohun tó fi mú ọ dìde pọ̀ fẹ́ lọ kírun yẹn èròǹgbà ti wà lórí ọkàn rẹ ibi tí wọ́n ti yọ níyà nìyẹn ó ti gẹ̀ẹ́sẹ̀ báwọn dálíkù ibi tí wọ́n ti yọ dálíkù fífọwọ́ gbo onígbólóhùn fagísìlú ẹ̀wẹ́ ètí ń jẹ́ wíwẹ̀ ni pé ọmọ bomi sí ọmọ fọwọ́ gbo ọmọ bomi sí ọmọ fọwọ́ gbo èdè míì fún òní dálíkù ó kù ẹyọ kan lẹ̀ àbí òní àlẹ́fáwúrù ṣíṣe ní òòrè kan náà ṣé o fẹ́ sọ pé ọlọ́run tó ní kásálùwàlà yóò sọ pé kó tó kù ńlé wẹ ojú rẹ wá kù ńlé tó dé ta mọ́sálásí wẹ ọwọ́ rẹ kó tó wọnú mọ́sálásí kó sì abọ́ sí àlùwàlà kọ́ wá fomi pa orí rẹ̀ sọ́lọ́ wọn sọ bẹ́ẹ̀ fún ọ. so ó ti wà implied ó ti jẹ́ nǹkan tí a fà jáde nínú àṣẹ tọ́lọ́run bá ta wáyé wípé àṣẹ náà á ṣe ní tẹ̀léǹtẹ̀lé láì ní máa ṣe kan wá dáwọ́rọ̀ àní ṣèkan tán ká wá dáwọ́rọ̀ àní ṣèkan tán káwa máa rojọ́ á ṣèkínní yẹn lọ once kò ní máa lọ àní máa ṣe lọ ká dúró ìgbà tí èdè pé nẹ́tíwọ̀kì wá fẹ́ẹ̀lì wọn ò sì múná sísẹ́mù wa lọ á máa ṣe lọ tá a bá ti dáwọ́ lé báyìí àní dáwọ́ dúró tá a sì parí ẹ̀ bí gbogbo méjèèje ọ̀ranyàn àlùwàlá bó ṣe padà jáde nínú àyà mọ́ídà Quran five àyà sixty ó nìyẹn. Okay? Now, so wọ́n ti ka sunan àlùwàlá tán báyìí o. gbọ́ lẹ́ẹ̀kan sí i súnà àlùwàlà kọ́ ọmọ bá mi kà ní one two three o oh, tí n bá ti ń sọ wíwí ọwọ́ rẹ ọwọ́ rẹ méjèèjì dé ọrùn ọwọ́ rẹ nígbà tó bá bẹ̀rẹ̀ ìkíní nù ìkejì ṣíṣẹnu ṣùkùṣùkù fífi omi sẹ́nu kó o ṣe ṣùkùṣùkùṣùkù ìkejì nìyẹn wàlìsìn shark fífi omi símú ìkẹta nìyẹn wàlì sinsar fífi omi jáde ìkẹrin nìyẹn wàrọ́dù mọ́sí ras dídá pípọ́ orí padà síwájú ìkarùn nìyẹn wà mọ́sí wùlì òzùnáyìnì pípa etí méjèèjì ìkẹfà nìyẹn wàtẹ̀jìdí wàtẹ̀jìdí wàtẹ̀jìdí ìdùnlé mọ́ ìlàhùmọ́ ṣíṣe omi lọ́tún fún etí pípa ìkeje àbí wọ̀tẹ̀rìtìbù bẹ́ẹ̀nàlì fàrọ́ìdì títò láà títò àwọn ọ̀ràn èèyàn bí kùránì ṣe tò ó ọdẹ mélòó báwọn ṣáàṣìkà pé báwọn ìkíní wíwẹ ọwọ́ wa dọ́rùn ọwọ́ wa níbẹ̀rẹ̀ àlùwàlá ìkejì yíyọ ẹnu nù ìkẹta fífi omi sí mú ìkẹrin nínú súnà àlùwàlá fífin jáde ìkarùn-ún dídá fífọ́ orí padà ìkẹfà pípa etí méjèèjì ìkeje ṣíṣe omi lọ́tún fún méjèèjì ìkẹjọ títò àwọn ọ̀ranyàn àlùwàlá gẹ́gẹ́ bí kùránì ṣe tò wọ́n fún wa. Eh? àdàpọ̀ ẹsẹ̀ fífọ́n bíi Suna àlùwàlá o níbi ọ̀ràn yẹn àlùwàlá láti dáko ẹsẹ̀ fífọ̀ o ẹgbọ́ lẹ́ẹ̀kan sí i súnà àlùwàlá là ń kà lọ́wọ́ báyìí a ti kúrò lórí ọ̀ràn yẹn àlùwàlá fífọ ọwọ́ wa méjèèjì dé ọrùn ọwọ́ súnà àlùwàlá ni nígbà tá a bá bẹ̀rẹ̀ àlùwàlá ṣíṣe omi ṣùkùṣùkù lẹ́nu ká tu wúlẹ̀ súnà àlùwàlá ni fífi omi símú. Si súnú àlùwàlá ni ó di mẹ́ta fífi omi jáde ó di mẹ́rin dídá pípa orí padà ó di márùn pípa etí igba méjèèjì ó di mẹ́fà ṣíṣe omi lọ́tún fún méjèèjì fún etí méjèèjì ó mélòó méje wọ̀tẹ̀rìtìbù báyìí náà lè fàrọ̀ ìdí títò àwọn ọ̀ràn yàn àlùwàlá títò wọ́n bọ́lá wọn bá ṣe tò wọ́n ní Qur'an ká tò wọ́n mọ́ra wọn súnà náà ló náà bá a ṣe bọ́lá ṣe tó òun táwa náà bá ti tò bẹ́ẹ̀ súnà ló jẹ́ fún wa torí pé àná bí òkè irun kan rí kò sàlùwàlá kan rí kọ́ wa da bọ́lá ṣe tó òun kọ́ wa dàrú kọ́ wa tuntun àti mọ̀ràn yà lùwàlà àti mọ̀súnà lùwàlà àwọn nǹkan ká sì sẹ́kù tá àti ìmọ̀ bí àlùwàlà o tá a máa ń ṣe tá àti ìsọ o ló fi mọ̀ wípé àwọn onífíkìú wọ́n máa ń kun ìjọsìn wọ́n á kun sí ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí tí wọ́n náà bá sápa ẹran ọyọ orí lọ́tọ̀ ọyọ ẹsẹ̀ lọ́tọ̀ ìfun ẹran ó kó lọ́tọ̀ àbí ẹ̀hẹ́n ìwọ ló mẹ́ránkun ọ̀ní da ìfúnpọ̀ mọ́ ẹsẹ̀ ẹran bẹ́ẹ̀ náà làwọn fíkìú ṣe máa ń ṣe àlùwàlá ni wọ́n ń kun yìí ní ìsìn ti yọ ọ̀ràn yẹn sọ́tọ̀ wọ́n ti yọ súnà sọ́tọ̀ a sì mọ̀ pé nǹkan kan sì tí sọ bí àpẹẹrẹ ní ìsìn o ò tí ì mọ gbọ́ pé dáṣà àlùwàlá o. so a wà farabalẹ̀ ẹ̀já tẹ̀wájú. wọ́n fẹ́ sáré mú ìdájọ́ kan wá fún wa báyìí wípé wá máa ná sí afáridọ̀n mi ní àádọ́ ìhì ẹni tó bá wá gbàgbé ọ̀ràn àyàn kan nínú àwọn oríkèéríkèé àlùwàlá rẹ̀ ó gbàgbé ọ̀ràn àyàn kan ní tí sábà máa ń fà náà ni pé kó máa rojọ́ lórí àlùwàlá. ntí máa fanu ọba gbàgbé ọ̀wẹ́ ojú orí kẹka nìyẹn tó jọra yàn tàbí ọgbàgbé ọ̀wẹ́ ọwọ́ ọwọ́ láti ọmọnìkàdé ìgùn ọ́ kìí ṣe láti ọmọnìkàdé ọrùn ọwọ́ o láti ọmọnìkàdé ọrùn ọwọ́ súnà nìyẹn níbẹ̀rẹ̀ àlùwàlà bọ̀ nígbà tó bá ń sàlùwàlà lọ gbogbo ọwọ́ rẹ dé ìgùn látara ẹjọ́ àfa ọba gbàgbé fàyín tàzákàrà wú bìlìkúrúbì tó bá rántí láìpẹ́ tó bá rántí láìpẹ́ fàhálà wú kó ṣe ó ti sàlùwàlà tán. ní bá ní àfa ọwọ́ yín gẹ̀gàn ni ẹ fọ ọwọ́ ni ó ní la ilaha illallah muhammadu rasulullah mi ò fọwọ́ tòótọ́ ó ṣẹ̀fẹ̀ kó sínú mọ́sálásí ni níyì rẹ sọ fàálà wú kí lọ́ọ́ lọ ṣe ọ lọ rèé fọ́ ọ. bó ló ṣe wá fọ̀ fàálà hùwà máa bá dà hù ọ lọ fọ ọwọ́ yẹn ọ wà á kọ́ntínú àlùwàlà láti bẹ̀ ọ fọ ọwọ́ yẹn àti ti ń bẹ lẹ́yìn ọwọ́ bó bá jẹ́ pé ojú ló fọ̀ tó rántí kó o tó wọ orí irun ọ padà síbi àlùwàlà ọ lọ wẹ ojú rẹ àti ntọ́ tẹ̀lé ojú wíwẹ̀ ẹ̀ dé parí àlùwàlá rẹ̀ tó ti yé tọ́ ọ bá gbàgbé ọ̀ràn èèyàn kan nínú oríkèéríkèé àlùwàlá rẹ̀ o ti parí àlùwàlá ọwọ́ arántí tàbí wọ́n rán ọ létí ọ wà padà àlùwàlá ibi tó o gbàgbé yẹn ọ lọ ṣebẹ̀. àwọn tó wá tẹ̀lé bẹ́ẹ̀ náà ó ṣe kí ni ó ṣe máa. wàyí ń tọ́lá fàhálàhú wáhdàhú wà àádàmọ́ sọ́là kọ́búlàhú wàyí ń tọ́lá tí àkókò bá ti pẹ́ kó o tó rántí. tí àkókò bá ti pẹ́ kó tó rántí lọ́nà wo ọ̀fọ̀ ọwọ́ nù ọ̀fọ̀ ọwọ́ àti wá kírun tán o ti fi kírun tán lọ́ba rántí à pé ọ̀fọ̀ ọwọ́ fàálàhù wáhdàhù ọ̀wọ́ ọwọ́ tó ọ̀fọ̀ nìkan sọ ọ́ padà lọ rèé fọ̀ọ́. wà á dà máa sọ́là kọ́búlà o ọ wà á dá irun tó o kí síwájú padà ìyẹn irun tó o fi àlùwàlá yẹn kí o ti fi kírun ẹ̀yìn irun ló tó rántí oríkèé ọ̀ranyàn àlùwàlá tó o mí sí yẹn ọ wà lọ rèé fọbẹ̀ irun tó fi kí yẹn ọ wà tún kí. wàhín tàràkà súnà tán ìdájọ́ ọ̀tọ̀ ọ̀ranyàn nìyẹn o fún ẹni tó bá gbàgbé ọ̀ranyàn kan nínú ọ̀ranyàn àlùwàlà wàyín tàràkà súnà tán bí ó bá gbé súnà kan jù sílẹ̀ ó gbàgbé ni o. kò mọ̀mọ́ gbé jùlẹ̀ o ọgbàgbé fàálà ha yóò lọ ṣe súnà yẹn wàlá yòóyìn dùn sọ̀lá àtà kò sì ní í dá ìrun padà sotiri yàtọ̀ láàrin tẹ́lápẹ̀ kan ní ọ̀ràn yẹn àlùwàlà àti súnà àlùwàlà báyìí nígbà tí ń sọ níbi tí ọ̀ràn yẹn àlùwàlà onítọ̀ ọba gbàgbé tọ́ ọ bá rántí kó o tó kírun ọ lọ ṣe bó sì ṣe ń tó tẹ̀lé bọ́ bá sí pé ọ ò rántí àfìgbà tó o tó kírun tán ló tó rántí ọ lọ ṣe ibẹ̀ nìkan ọ wà á padà san irun rẹ padà irun tó fi àlùwàlá yẹn kí bó bá jẹ́ pé súnà àlùwàlá ló gbàgbé ní ìsìn nínú súnà àlùwàlá tó lè gbàgbé òun ni kò mọ́ fìmú kọ́ ọ mọ́fì mú sàn pé ńgbà tá à ń ka súnà lẹ́ẹ̀kan fífi imú fífa omi símú súnà ni fífi jáde súnà ni tàbí dídá pípọ́ orí padà látara ẹjọ́ ẹjọ́ ọkàn pa orí lọ báyìí ni ọ̀dà padà ọ̀wá rántí ọ̀rántí. ọ lọ sebi tó ṣe yẹn wàlá yòó ìdù sọlá àmọ́ ò ní dá ìrun padà o ti kíyàn nìyẹn ó ti kíyàn nìyẹn. yà síyà lúmú àtàn ẹni tó bá gbàgbé àbújẹ́njẹ́kù níbi oríkì ọ̀ràn yàn àlùwàlà lúmú àtàn. òun ni kéèyàn ṣàlùwàlà káwá rí ẹ wò wọn bá ibi tó dúdú yìí kómi má débẹ̀ yálà níbi orí yálà níbi ọwọ́ tàbí yálà níbi ẹsẹ̀ eléyìí gan tó tóbi ẹ wo èékánná yìí bó ṣe mọ yìí tàbí èékánná yìí bó ṣe mọ yìí káwá irú ààyè yẹn tọwọ́ rẹ ò dé tí ọwọ́ rẹ ò dé bẹ́ẹ̀ ní ojú rẹ tàbí níbi ọwọ́ rẹ tàbí níbi ẹsẹ̀ rẹ yẹn náà ń pè ní lumua ibi tí ọwọ́ omi ò dé níbi oríkì ọ̀ràn yẹn àlùwàlá so wàmánà síyà wàmánà síyà lumua. ẹni tó bá gbàgbé lumua ibi tọ́wọ́ omi òde ó gbàgbé ẹ̀ dàsálà ha wá dà ha bì níyàtún yóò lọ dá ibẹ̀ nìkan wẹ̀ pẹ̀lú àníyàn pé àlùwàlá lòun sì ń ṣe o kì í ṣe pé òun kàn fẹ́ clean body o nínú ọkàn rẹ̀ ni o. wàyí sọ́là kọ́búlà zálíkà àádà bọ́ bá ti kírun síwájú síwájú ìyẹn ọ máa dá irun yẹn padà tó ti gbọ́ ara rẹ̀ ara rẹ̀ yìí balẹ̀ tó bá ti ṣàlùwàlà bí kò ọmọ rojọ́ bí kò ọmọ ṣeré bí kò ọmọ ṣàwádà bí kò ọmọ ṣẹ̀fẹ̀ lórí àlùwàlà ló lè fa kó o sanjú kó o wọ́jú báyìí kí bí báyìí kó sẹ́kù tàbí kí irú bí báyìí kó mi mọ̀ débẹ̀ tàbí kó o máa ṣe wìrìwìrìwìrì wìrìwìrìwìrì kó o máa fara balẹ̀ ọwọ́ rẹ lè ṣe kí ni o lè fo èdè kan nínú ojú tàbí nínú ọwọ́ tàbí nínú ẹsẹ̀ in most cases gìgísẹ̀ gìgísẹ̀ omi ò lè débẹ̀ gbà mí nígbà míì wọ́n ń pe kinní kan ní kọjẹ́gbín sẹ́ẹ̀tì mọ́ kí sí gbogbo yẹn ni máa ń ní o ṣùgbọ́n èmi ni kọjẹ́gbín yẹn tó bá wà tẹ́lẹsẹ̀ rẹ yóò jí kòtò díẹ̀ á jí kòtò díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan náà ń pè ní kọjàgbin so kí ọwọ́ rẹ kọ́ mọ́dé bẹ́ẹ̀ lúmúhà nìyẹn ìdájọ́ tó wá fún ẹn tó gbàgbé orígun ọ̀ràn yàn àlùwàlà ní ń bẹ fún ẹni bá gbàgbé ìdájọ́ tó wà fún tó bá gbàgbé ní ń bẹ lórí ẹni tó ẹni tó fọwọ́ síbì kan tómi ò débẹ̀ ìdájọ́ tí ń bẹ lórí ẹni tó bá gbàgbé fífọ ojú rẹ̀ ní ń bẹ lórí ẹni tó fọ ojú tí irú àrìn tómi ò débẹ̀. sọ́tìyẹ́ ìdájọ́ tí ń bẹ fún ẹni tó bá gbàgbé ọ̀ràn yà lùwàlà ní bẹ lórí ẹni tó bá ní àbùjẹ̀ǹjẹ̀kù níbi ọ̀ràn yà lùwàlà rẹ̀. wà máa ń tàzákàrà àlìmọ́dínmọ́dọ̀ ẹni tó bá rántí pé òun ò yọnu nígbà tóun sálùwàlà wàlìsìn shark tàbọ̀ pé òun ò fín mú bàdà àǹṣára àfìlíwájì lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí ní máa wẹ ojú ẹ rí i pé tàwa fẹ́ sàlùwàlà àkọ́ wẹ ọwọ́ wa dọ́rùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà kìlọ̀ kan á yọ ẹnu nù lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà kìlọ̀ kan á fa omi símú á jáde ní ẹ̀ẹ̀mẹ́ta lẹ́yìn yẹn gbogbo tá à ń ṣe é bọ̀ yẹn súnà àlùwàlá ni ọ̀wẹ̀ ọwọ́ rẹ dọ́rùn ọwọ́ súnà ni. ọyọ ẹnu ṣùkùṣùkù súnà ni ọfà omi símú súnà ni òfin jáde súnà ni lẹ́yìn yẹn ojú wa ojú wíwẹ̀ ni ọ̀ràn yẹn àkọ́kọ́ nínú Quran tọ́lọ̀ ń sọ jáde wọ́n wá sọ ní pé ẹnìkan wá gbàgbé àti fi imú bó ṣe san ọwọ́ tán báyìí Jagunlabi ọ̀sán ọwọ́ tán bóyá ojú ń kan ni o bóyá ń rojọ́ ni o bóyá ń ṣàwàdà ni o bó ṣe fọwọ́ tán ọkàn lọ síbi ojú ni gbaram kò yọ ẹnu kò fi imú ọkàn lọ síbi ojú ni bó ṣe sanwó tán báyìí ibi ojú ló lọ tààrà kí ni ìdájọ́ rẹ̀. wà máa ń tàzákàrà àlìmọ́dúnmọ́dọ̀ ẹni tó bá rántí pòun ò tí ì yọnu wàlìsìn shark ó rántí pòun ò tí ì fín mú báádà àǹsára àfìlíwájìlì lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí ní wẹ ojú fàlàyé rígíọ̀n ìléyìí mọ́ kò ní í padà síbi ẹnu kò ní padà síbi múfínfín àtàyù tí mà ùdú àhú títí tí ó fi parí àlùwàlá rẹ̀ ìdájọ́ ẹ̀ nu ọ̀fọwọ́tán ẹ̀yẹ̀kọ́ ọ̀yọnu ọ̀ọ̀yọnu ẹ̀yẹ̀kọ́ òfin mú òfin mú ọ̀kan lọ síbi ojú ni ojú sì ní ọ̀ràn yẹn ni tọ́ba ti lé ń wí ojú lọ má ẹ̀yìn mọ́ ọ́ mọ̀ ṣàlùwàlá yẹn lọ. ọ parí ẹ bọ́ ọ ti wá parí ẹ ọ̀sẹ̀ wá yọ ẹnu Ọ wá fi mu. ọ gbọ́dọ̀ kúò lórí ọ̀ranyàn kó wá bọ́ sórí sunna. ọ gbọ́dọ̀ tún dá a padà sẹ́yìn bí sunna. sunna ni yọ ẹnu lórí àlùwàlà sunna ni kó fin imú lórí àlùwàlà. ọ̀wà rántí ṣe ọ̀kan nu méjèèjì tàbọ̀ ọ̀rántí ṣe méjèèjì ó ti wá ń wẹ ojú lọ tàbó tẹ̀ ti wẹ ojú tán ó ti ń wẹ ọwọ́ lọ lọ́wọ́ rántí pé áà mi ò mọ yọnu ọ gbọ́dọ̀ padà síbi àìyọnu yẹn o ọmọ abálùwà láàrẹ lọ tọba wá wẹ ẹsẹ̀ tán ọsẹ wàá padà síbi ẹnu yíyọ àti imú fínfín aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ibi tá a máa dúró sí nìyí ní alẹ́ òní a máa tẹ̀síwájú ní ọjọ́ iwájú insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.